wà wábi kí ló gbé mi wábi. Káwọn tó bẹ̀rẹ̀ lórí ọ̀rọ̀ àwọn obìnrin àti ìwò wípé ìyà yìí tó gbogbo ìyà tó ń ṣẹlẹ̀ yìí àwọn obìnrin máa ń forí fà àfẹ́ jìyà kan. Àwọn ọkùnrin wa náà ti dìde wọ́n ti tẹ̀lé wa. A rí wípé ó yẹ ká wà ní ẹyọ kan ṣoṣo kí gbogbo wa wà lẹ́yọ kan pẹ̀lú ìfẹ́ ibi tá a ti lè mórí bọ́ nìyẹn. Àwọn afẹ́tẹ̀yìn náà kẹ́ fọwọ́ sí gbogbo wa pátá ká wà nínú ká ṣe wà lójúṣọ ohun tá a bá wọ̀ jù bẹ́ẹ̀ sínú wọn ọlọ́ọ̀bà tó láyé tó lọ ní òbí wa délẹ̀ mo fọwọ́ sí mo fara sí mo fi gbogbo ara sí torí pé ilé ti yá àsìkò ti tó ẹni tí ó mọ̀ ní ọmọ mm, ẹni tí ó mọ̀ ní ọmọ orílẹ̀-èdè Yorùbá ó ti dúró láṣẹ Ọlọ́run ìbáríkọ náà àbáríkà gbogbo ọ ọ̀nà wo ló lè gbà ìyá wa ní kíákíá ìkàsí báyìí mo fọwọ́ sí gbogbo àwọn ìjọba fẹ́ rìn láti jẹ́ pé kálàáfíà gbogbo tẹ́ bá ti ẹ̀ka ìpè mi ẹ̀pè mi máa dá inú rẹ̀ sẹ́yìn ṣe mo dúpẹ́ wọn. àdúgbò lọ́wọ́ náà àdúgbò lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n jẹ́ adarí ilé Yorùbá pàápàá jùlọ lórí bàbá Sunday tí àwa bá nínú fún àfọwọ́sowọ́pọ̀ wọn láti ilẹ̀ lórí ọ̀rọ̀ Yorùbá nìṣẹ́ títí dásìkò tá a wà ọdún tó wá di pé iṣẹ́ tó fẹ́ bẹ̀rẹ̀ padà sọdún àwọn tí a ti wá wá bí ń sìn tí a sì ti jọ gbìmọ̀ràn tá a lè fi fún wa láṣẹ pé ká máa bá iṣẹ́ yìí lọ iṣẹ́ ti bẹ̀rẹ̀ náà nìyẹn mo lè mọ̀ pé lágbára ọlọ́run ọlọ́ọ̀lọ́run àtìlẹ́yìn gbogbo àwọn àgbààgbà lẹ́yìn ọba àtìlẹ́yìn Chief Sunday Igboho iṣẹ́ ti yá iṣẹ́ ti bẹ̀rẹ̀ ní ìlú àṣẹ lágbára ọlọ́run. àtìlẹ́yìn ọlọ́run àtìlẹ́yìn ọlọ́run àtìlẹ́yìn gbogbo àwọn àgbààgbà Yorùbá yóò ṣe ṣe fún wa agbára ọlọ́run a ní sàṣetì ọlọ́run orí péyà tí ń jẹ yorùbá ti tó ni ló ṣe tì wá bọ́ta ló ṣe ti gbogbo wa bọ́ta èyí tí èmi nìkan ó ti gbogbo wa bọ́ta ni ìrìnlẹ̀ nígbàgbọ́ yìí pé ọdún ìlú kọ̀dọ̀dún ti ń bọ̀ èyí ṣe tó pẹ́ ká máa ka ọjọ́ ni ọjọ́ ni káka lásìkò lọ Yorùbá nation Yorùbá nation ní kíá kíákíá. yóò gbẹnu lẹ́mọ̀ wò náà. ìyá inú lọ́wọ́ hmm. ọlọ́run bá yóò bá wa gbé pamọ́. àṣẹ wọ́n ti ti débi tá a lọ. àṣẹ ọ̀sẹ̀ máa rí nìyẹn. àṣẹ àti bàbá wa kí tó yè náà. àti bàbá wa di Akíntóyè hmm. àti gbogbo àwọn àgbààgbà àlèmọ́ kí gbogbo ẹ̀ ní kúròyìnbó wọn bá kẹta hmm. rántí. so mo mọ̀ pé lágbára ọlọ́run àwọn tí kìkì wa bá yẹ nígbà tá a bá gba òmìnira tán tá a bá ń kíyàn kiri gbogbo àná àdàpọ̀ ẹ̀ ti kiri yẹn kò pẹ́ rárá ẹ̀yìn tí wọ́n máa dàbí àlá bíbélì nígbà tí ọlọ́run kó ìkó lọ sí òní padà ọlọ́dàbí àlá hmm. bí àlá bí magic tó máa ń lójú àwọn yìí kí ẹ ti ká tó pẹ́ ẹ jẹ́ ká tó ká mọ̀ bẹ́ẹ̀ ni orílẹ̀-èdè Yorùbá ní kíákíá.